bìmánà ìsàkọ́rà hádìí mùtàràdìfàtún lèlìkẹ́lìmẹ́ ìstáwà àìsọ́ àdá ìrìtàfàá ìsàkọ́rà so a mọ ìtumọ̀ rẹ̀ nínú èdè èdè ni Allah fi sọ àlùkùránì kalẹ̀ èdè lárúbáwá ni ó sì ní ìtumọ̀ tọ́rọ̀ mọ́ túmọ̀ ara wọn so al-istiwa'u ma'lumun nínú èdè a mọ ìtumọ̀ al-istiwa tí Allah lò fúnra rẹ̀ tó fi ròyìn ara rẹ̀ wàlìkáyífù majhulun ìsìwá àtọlọ́hun báwo ló ṣe rí àmọ́ àmọ́ <laughs> ìsìwá àwùtọlọ́hun ìsìwáwù ti tẹ èèyàn lámà torí èèyàn náà máa gún wà sórí ìtẹ́ èèyàn á máa gún wà sórí nǹkan èèyàn á máa lé téńté sórí nǹkan ok wàlíkàyì fún ìsìwáhù lọ àlàlẹ̀ àríṣí kẹ̀ìfìyàtúhù mọ́jìhùlà bí àlá ò ṣe lé téńté sórí ìkí sórí ìtẹ́ ọlá rẹ̀ àwo òmọ́ o àmọ́ àmọ́ fi ròyìn ara rẹ̀ wal ìmánú bihi wájìbùn dandan sì ni ká nígbàgbọ́ nínú tó fi ròyìn ara rẹ̀ dandan ni wàsùálù ánìhù bìdíà àdàdálẹ̀ ni ó jẹ́ láti máa béèrè béèrè lórí báwo ní ìsìwá ọlọ́run ṣe rí ọlọ́run bá mi kẹ́ ìmọ̀ màlìkí o bá mi kẹ́ ní ìkẹ́ tí ó pọ̀ jaburata èsì ọ̀rọ̀ nìyẹn lọ́dọ̀ àwọn alùsùn náà wal jamaa fún gbogbo tó bá ti jẹ mọ́ àwùsọ́ọ̀fù lọ́hì tààlà àlẹ́ọ̀lìyà àwọn ìròyìn àlọ́ù tó ga jùlọ wọ̀nyẹn àwọn nǹkan tí àlọ́ù fi ròyìn ara rẹ̀ àbùkátà sí ká máa yí lọ́rùn àbùkátà sí ká máa wá ìtumọ̀ fún àbùkátà sí ká pajú ẹ̀dà a fi ilẹ̀ bẹ́ẹ̀ aláhàtì ikọ́ sí i nàtúrúkúhú aláhàkíkọ́tì á fi ilẹ̀ sórí ìtumọ̀ àdámọ́ ọ̀rọ̀ máa ní ìtumọ̀ àdámọ́ ní ń pè ní àkíkọ̀ rẹ̀ ọ̀rọ̀ máa ní ìtumọ̀ àkànlò ìtumọ̀ àkànlò oní ń pè ní mọ̀jáàzí ẹni náà sọ̀rọ̀ mọ̀jáàzí àti nínú ok ọ̀rọ̀ yóò ní ìtumọ̀ àkíkọ̀ pàápàá ìtumọ̀ rẹ̀ tó jẹ́ àdámọ́ rẹ̀ ok ọ̀rọ̀ yìí kan náà ó tún máa ní ìtumọ̀ kí ni màjáàzí ìtumọ̀ àkànlò metaphorical meaning ọ̀rọ̀ máa ní literary meaning that is hakíkọ̀ ọ̀rọ̀ sì máa ń ní ìtumọ̀ àkànlò mọ̀jáàzí náà ń pè ní metaphorical meaning kí n tí mò ń sọ ẹ̀tún lè yé wa sí àmọ́ tó ń pè ní àkàrà tábà ní kí ni ìtumọ̀ àkàrà àkíkọ̀tàn àkàrà ó ní ohun tí ohun tá a mú jáde látara èrè nígbà tá a dín nínú epo ohun tó ń pè lákàrà nìyẹn òun tí wọ́n ń pè ní àkàrà nìyẹn so ẹnìkan dákọ̀ àkàrà ohun tí ọ̀kan wá sí làkà ìwà ni kí ni o àkàrà tá a máa ń jẹun ṣùgbọ́n nígbà míì àkàrà tá a bá tún dárúkọ rẹ̀ ó lè má túmọ̀ sí kí ni àkàrà tá à ń jẹ tí ó jẹ́ ìtumọ̀ àkànlò bí àpẹẹrẹ tí Yorùbá bá sọ pé àkàrà tú sépo àkàrà ó tú sínú epo láàrin yẹn àkàrà kì í ṣe àkàrà àtàkọ́kọ́ mọ́ ọ̀rọ̀ àṣírí ni níta sù níta bò ẹ rí pé àkàrà náà wọ́n máa ń sù ni so tó bá ti wá tú ìyẹn ni pé ọ̀rọ̀ tá a fi pamọ́ o ó ti tú síta Yorùbá sọ pé àkàrà tú sí epo so ẹnìkan kò jiyàn pé ọ̀rọ̀ ọmọ mọ́ nítumọ̀ mọ̀jásí ọmọ mọ́ ní ìtumọ̀ àkíkí àdíyàn rẹ̀ ṣùgbọ́n òfin tó de ohun tó lọ ń bá fi ròyìn ara rẹ̀ òfin tó dé òun ni pé a mọ ọ̀rọ̀ yẹn pẹ̀lú ìtumọ̀ àkíkọ̀ rẹ̀ ló fi sọ pé al-istiwa'u ma'lumun amọ̀túmọ̀ àlìsíwá ìtumọ̀ rẹ̀ tó jẹ́ ìtumọ̀ àdámọ́ tó jẹ́ literary meaning àmọ́ ṣùgbọ́n nígbà tí aláwo lò fúnra rẹ̀ yìí ǹjẹ́ a lè wá sọ pé bí ọmọ nìyẹn ti máa ń ṣe ìsìwá ni aláwo náà ṣe ń ṣe ìsìwá lẹ́yìn tá a mọ̀ pé tọ́mọnìyàn bá ṣe ìsìwà alálẹ̀ àríṣì tọ́mọnìyàn bá gún wà sórí ìtẹ́ tí wọ́n bá yẹ ìtẹ́ mọ́ nídìí ló ṣubú ni ṣé bẹ́ẹ̀ náà nìkan lọ́wọ́ ṣe rí tán bá gbé ìtẹ́ kò ní ìsàlẹ̀ rẹ̀ só ṣubú ni no àti pé ọmọnìyàn rọ̀rọ̀ tayọ kó ṣe ìsìwá ọmọnìyàn rọrọ rẹ̀ ọmọnìyàn yóò yóò jókòó ní nǹkan ọmọnìyàn yóò dùn síbi kan téńté ok ọmọnìyàn rọrọ tayọ yẹn Allah subhanahu wa ta'ala bọ̀ní ìyùn ánilẹ̀ ọlọ́wọ́ bá rọrọ̀ tayọ gbogbo ẹ̀dá ẹ̀dá kan ẹ̀dá kan ni kùrìsíyù ẹ̀dá kan ni sánmà ẹ̀dá kan ni ilẹ̀ ẹ̀dá kan ni àwọn màláíkà so díàpọ̀ ajá sí wípé ìsìwá àtọlọ́hun kò jọ títò ènìyàn a máa máa fi ìsìwá àtọlọ́run ilẹ̀ fún ọlọ́run torí pọ́lọ́run lò fun ara rẹ̀ the same thing náà la máa lọ pẹ̀lú àwọn ìròyìn yòókù ọlọ́run dákọ̀ ojú fúnra rẹ̀ ọlọ́run lójú ànẹ́bí ẹ̀ náà sọ pé ọlọ́run lójú nínú àlùkùránì aláwọ̀ ní ọwọ́ ànẹ́bí ẹ̀ náà gbà pé ó ní ọwọ́ aláwọ̀ ní ẹsẹ̀ ànẹ́bí fi ilẹ̀ fún bẹ́ẹ̀ ipò ní ẹsẹ̀ òkè ànẹ́bí rẹ̀ ó fi ilẹ̀ fún wípé máa sáàmọ̀ túmọ̀ ìsọ̀kalẹ̀ ni àdìsí kan sọ pé ọlọ́wọ́ bá wa máa sọ̀kalẹ̀ sí sámọ̀ ilé ayé nígbà tó bá di ìlàta tó kẹ́yìn òru aláwọ̀ máa sọ̀kalẹ̀ sí sámọ̀ ilé ayé sáàmọ̀ túmọ̀ tí wọ́n sọ pé èèyàn sọ̀kalẹ̀ ni ẹ̀ so ojú ni màálùmù àmọ̀túmọ̀ rẹ̀ ní èdè ẹsẹ̀ ni màálùmù àmọ̀túmọ̀ ní èdè etí ni màálùmù ìsọ̀kalẹ̀ ọlọ́run ìsọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ amọ̀túnmọ̀ ní èdè kí tún ni àtàwọn ìròyìn míì tí bá fi ròyìn rẹ̀ ok ìyọnú ọlọ́run sọ pé rọ́díyà lọ́hùn ánìrùn òun yọnú sí wọn sáàtúmọ̀ ìyọnú ni nínú èdè amọ̀túnmọ̀ rẹ̀ wọ́rọ̀dún àwọn ẹni yọnú sí àwọn náà yọnú sí ṣe fún wọn definitely aláwọ̀ a máa yọ́nú sí nǹkan àwọn èèyàn náà a máa yọ́nú sí nǹkan so ìtumọ̀ kéèyàn ìyọ́nú àmọ̀túmọ̀ rẹ̀ nú èdè àmọ́ àkíkọ̀tàn àmọ̀túmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ìròyìn nínú ìròyìn tí ń bẹ fún ẹ̀dá tọ́lọ́ tó fi ròyìn ara rẹ̀ ok tó tún fi ròyìn ara rẹ̀ báwo ni tiẹ̀ ṣe rí gan-an ìyà báwo ni tiẹ̀ ṣe rí mọ̀júhùlùn àwọn òmá àmọ́ torí àárọ̀ ọlọ́run rí òní rí wa ojú kan ò rí gbogbo ojú kí ní kan ò dàbí ọlọ́run ó ní olùgbọ́ ó ní olùrí ok ọlọ́run ní olùgbọ́ sáwa náà nǹkan ọlọ́run ọlọ́run sọ pé aláforíjì lòun sọmọ nìyẹn náà kì ṣàforíjì ọlọ́run pèrè lóníkẹ́ sáwa náà ṣe àìkẹ́ èèyàn ọlọ́run ló máa fìyà jẹ èèyàn sáàrà wọn tí ma fìyà jẹ èèyàn lé ayé àwọn nǹkan wọ̀nyí àwọn ìròyìn tí ń bẹ lára ọmọnìyàn tí subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ báwo láti yanjú ẹ̀ àwọn àfáàbà ti sọ wọ́n níròyìn yẹn àsífá ìròyìn náà ma àlúwùmá a mọ̀ nínú èdè a mọ̀ tó túmọ̀ sí nínú èdè tó jẹ́ àdámọ́ ìtumọ̀ àdámọ́ rẹ̀ literary meaning a mọ̀ wàlíká ìfúnmọ̀jìhù ṣùgbọ́n báwo ni tọ́lọ́run ṣe rí báwo ni tọ́lọ́run ṣe rí ọlọ́run fìrò ìyẹn ròyìn ara rẹ̀ báwo ni tiẹ̀ ṣe rí àmọ́ nítorí wípé ààrọ̀ ọlọ́run rí àwọn tọ́lọ́run rí yẹn ri lára rẹ̀ rí ààrò òun gangan rí tọ́ba lọ́hùn kẹ́ẹ̀dá bí ṣe máa kẹ́ẹ̀dá àmọ́ ó lóun ṣàforíjì fẹ́ dà bí ṣe ṣàforíjì fẹ́ ó lóun sẹ̀dá títí mọ́ yọ́nú sẹ̀dá àmọ́ wàlìkáìfù majihul wàlìkáìf majihul báwo lọ́lọ́run ṣe ń ṣe tiẹ̀ àmọ́ wàlìmánú bìí wájibun ìgbàgbọ́ nínú tọ́lọ ń fi ròyìn ara rẹ̀ yẹn ìgbàgbọ́ nínú tí òjíṣẹ́ fi ròyìn rẹ̀ yẹn dandan ni. a ní ìgbàgbọ́ nínú rẹ̀ a máa ní ìgbàgbọ́ nínú rẹ̀ Allah fi ojú ròyìn ara rẹ̀ nínú Kùránì nígbàtẹ́ni ma máa tọ́ka sí ó ń túmọ̀ ojú ó gbé kúrò ní ìtumọ̀ àdámá ó ń lo ìtumọ̀ àkànlò ẹbí ó ti ṣe mistéèkì ọlọ́run dákọ̀ ojú fún ara nínú Kùránì arákùnrin agbẹnusọ àwọn bídíà yìí ó tọ́ka sí i ibi tálọ̀ ti sọ pé lọ́wọ́ nínú kùránì agbẹnusọ àwọn sí mọ tọ́ka sí bí fi ọwọ́ ara òun ló fi máa dámà ó lo ọwọ́ ọlọ́run yẹ́dù ó ọwọ́ òkè bìyẹ́dì ilẹ̀ múlíkù ọlọ́run yẹ́dù àmọ̀túmọ̀ yẹ́dù ṣùgbọ́n báwo ni yẹ́dù ọlọ́run ṣe rí àmà stand àwárù súnà nìyẹn so ọtí àǹdàárù súnà pọ̀ mọ́yẹ̀ wùdí àti nàṣọ́rá why ìbanilórúkọ gẹ́ ló jẹ́ náà òun bá àlùsúnà lórúkọ jẹ́ nìyẹn pé àwọn àlùsúnà wọ́n wá ń fẹ́ ọlọ́run wé ènìyàn alùsúnà kankan ò fẹ́ ọlọ́run èèyàn rí ìtàlùsúnà máa ṣe ni pé ìròyìn tọ́lọ ń bá fi rinlẹ̀ fúnra rẹ̀ bó ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ láti bá wí ìròyìn tí ànẹ́bì bá fi ròyìn ọlọ́run bánẹ́bì bá ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti bá wí nítorí pé wàlíkáyẹ̀fù mọ̀jùwùl sífà yẹn màálùmọ̀ ni làákínná alikaif majihul ìròyìn tọ́lọ̀ fi ròyìn ara ẹ̀yẹn a mọ̀ literary mini rẹ̀ literary mini ẹ̀ a mọ̀ ṣùgbọ́n báwo ni tọ́lọ́hun ṣe rí àmọ́ dandan sì ni ká gbàgbọ́ nínú ẹ̀ ẹ ń bá fẹ́ wá dáadáa lẹ̀ nínú ẹ̀sìn tó fẹ́ dá fìtì náà lẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù òun ní àmọ́ béèrè pé ẹ gbọ́ wọ́n lọ́lọ́run ó gún wà sórí ìtì ọlá rẹ̀ báwo ló ṣe gún wà sáàrírí ni ọlọ́run sọ pé òun fi ọwọ́ òun mọ ádámà báwo ni ọwọ́ ọlọ́run ṣe rí sáàrọ́ ọlọ́run rí ni ọlọ́run ní òun ní ojú pé ìwọ núhù ọya máa kan ọkọ̀ ojú omi lọ lójú mi báyìí ọlọ́run ní ojú ànẹ́bì náà ròyìn ọlọ́run ọba rẹ̀ pò ní ojú ó ní ẹyinjú méjèèjì nigbati tí ń sọ̀rọ̀ mọ̀ sí ìdàjálì tí màá padà wà mú wá ó ní mọ̀ sí ìdàjálì ojú rẹ̀ ò o ojú mọ̀ sí ìdàjálì ojú rẹ̀ ó ti bàjẹ́ ojú rẹ̀ ò dá ó ń wò ràkọ̀ràkọ̀ ọ̀kan yọ sọ̀ǹdò ojú ọlọ́run ọba yín méjèèjì ojú tó dáa ní o tọ́rọ̀ wọn pèrè ní ọlọ́run fún yín kẹ́ ẹ lè dá mọ̀ pé ànábì ń fi ojú tó dáa ó fi ń ròyìn ọba àjọkẹ́ ayé ó fi ń ròyìn ọba àjọkẹ́ ayé so aládàdálẹ̀ tó fẹ́ forí gbá òní àmọ́ bí wá léèrè pé ọlọ́run lòun lójú báwo lójú ẹ̀ ṣe rí ọlọ́run lòun ní ọwọ́ báwo lọ́wọ́ ẹ̀ ṣe rí ọlọ́run sọ pé ṣe bí tíyàn bá rírí ní ó sọ ní tíyàn bá sì mọ̀ ní ó sọ ọlọ́run rí ni sáàrí ọlọ́run rí ni àrírí náà òun ló ń rí wà so ìgbàgbọ́ àwọn alùsúnà wà lè jẹ̀mọ́ à òun ni mọ́mọ̀lìkì ti sọ jáde yìí o pé àsífà màálùmà ìròyìn àsífà àfáàbìtá fìlìkìtàbí wà sùnà ìròyìn tó bá fi rinlẹ̀ tọ́lọ́ fi ròyìn ara rẹ̀ nínú àlùkùránì àti nínú àdíìsì ma màálùmà àmàtúmọ̀ rẹ̀ áì àrọ́fùnà àlìmùnà màánáà fìlúgà àlìmùnà màánáà fìlúgà àmọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nínú èdè ṣe gbédè ta fi ń sọ̀rọ̀ ni ọlọ́run sì lò ó fúnra ara rẹ̀ ó lo àlèsíwá ó lo anuzul ó lo ainu ó lo yẹ́dù ó lo wájíhù so a mọ̀ túmọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn a mọ̀ dictionary meaning lexicon ni wọ́n ta tó ní entry nínú dictionary a mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n wàlìkáìfù majihul báwo ni ti Allah ó ṣe rí àmọ̀túmọ̀ ẹ̀ àmọ́ ìtumọ̀ rẹ̀ àmọ́ wàlìmánú bìí wájibun kì í wá sọ̀rọ̀ pé ẹ tó bá wù wá a lè gbàgbọ́ tó bá wù wá a lè má gbàgbọ́ rárá o tó bá fẹ́ do onígbàgbọ́ òdodo ọlọ́run sọ pé ò ní ọlọ́run sọ pé òun ní ẹsẹ̀ ọgbà kò ní ẹsẹ̀ aláwo sọ pé òun ní ojú ọgbà kò ní ojú ọgbọ́rọ̀ mi yé aláwo sọ pé òun gún wà sórí ìtẹ́ ọlá ọgbà kò gún wà ọlọ́run ló ní alẹ̀ àríṣù ó fi àríṣù ròyìn ara rẹ̀ rọ́bùlẹ̀ àríṣì lè àzíìm ó ní olúwa ìtẹ́ ọlá ọgbàpọ̀lúwa àlọ́ọ̀ ó ní ìtì ọlá ó tún fi kùrì sí yù ìgbẹ́sẹ̀lé ó fi ròyìn ara rẹ̀ á fi ròyìn rẹ̀ àmọ́ ròyìn yẹn ní fi jọ tẹ̀dá tẹ̀dá larí àrítọ́lọ́hùn sáàmọ́ tí ń jẹ́ kùrì sí yù ni ṣe bí kùrì sí yù kan táwọn lọ́balọ́ba máa ń lù àmọ́ náà eléyìí táwa mọ̀ nítayé àmọ́ sí tọ̀dọ̀ Allah àmọ́ ẹyinjú ènìyàn àmọ́ ẹyinjú àlìjẹ̀nú àmọ́ ẹyinjú ti màláíkà torí àwọn ànẹ́bì kan rí wọn àwọn ànẹ́bì rí wọn tàlìjẹ̀nú àwọn èèyàn kan náà rí wọn a mọ ẹyinjú àwọn ẹranko a mọ ẹyinjú àwọn èèrà ṣùgbọ́n ààrí ẹyinjú àlá ò rí wàlìkáìfù mọ̀jìwùn báwo lójú ọlọ́run ṣe rí àmọ́ àrírí àmọ́ báwo ni ẹsẹ̀ àlá ò ṣe rí àrírí àmọ́ báwo ni ojú rẹ̀ wájú rẹ̀ báwo ló ṣe rí fèsì ẹ̀ àrírí àmọ́ dandan si ni a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú rẹ̀ a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú rẹ̀ dandan nìyẹn a gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀ ok a gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀ wọ̀sùwálù áníhù bídíà ìbéèrè nípa àwọn ìròyìn yẹn pé báwo ló ṣe ni o fẹ́ dá nǹkan ni èyí tó fi jẹ́ bídíà ni wípé àwọn ẹni àná àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa wọn ò béèrè nípa ẹ̀rí wọn ò béèrè nípa ẹ̀rí torí pé ọlọ́run ti gáìdì wọn wọ́n ti lẹ́kọ̀ọ́ wọ́n mọ tó yẹ wọ́n béèrè yàtọ̀ sí nǹkan tí ò yẹ kí wọ́n béèrè. so bí kùránì ṣe dákọ̀ ọwọ́ fọ́lọ́run wọn ò wulẹ̀ béèrè kí ni wọ́n fẹ́ béèrè fún nígbà wọ́n mọ̀ pé lẹ́yìn sàkàmísìlì yìí ṣe ihun kò sí kinní kan tó jọ so bó wọ́n sì á béèrè pé bó lọ́wọ́ ọlọ́run ṣe rí wà lámúyẹ̀kún là ó kú fún wá ní áhàdùn ẹnìkan kò dàbí ọlọ́run aláwò ní aláfiwé kò ní aláfijọ kò ní aláfiwé kò ní aláfijọ so arákùnrin yìí mutahadisun lè yìí agbẹnusọ àwọn bídíà yìí ó fẹ́ pe ajá lọ́bọ̀ fún wa ni ó fẹ́ ba àwa alùsùnà wàlìjẹ̀má à ní tilé toko wa ó fẹ́ bà wá lórúkọ jẹ́ ni ọmọ àwọn tó fi ọlọ́run wé ènìyàn ọmọ wọn ọmọ wọn ó tẹnu ẹ̀ jáde pé àwọn yẹ̀wúdí ni bẹ́ẹ̀ ni àwọn yẹ̀wúdí ni ọ tẹnu ẹ̀ jáde pé àwọn ni bẹ́ẹ̀ ni àwọn nàṣọ́ra ni ó tún tẹnu ẹ̀ jáde táwọn ń súfí ni tó di lọ́la insha allah àwọn tí wọn fi ọlọrun wé ènìyàn á gbọ́ bí wọn ṣe fọlọ́run wé ènìyàn á yìí ẹ̀wò ohun tá a fẹ́ sọ lónìí ni wípé arákùnrin yìí mùtàhádìsùn lè mùtẹ̀dẹ̀yìn yìí agbẹnusọ àwọn oníbídíà yìí ní nàìjíríà yìí ọba àwa alùsùnà wàlìjàmá ọba wà lórúkọ jẹ lórí atẹ́gùn lórí afẹ́fẹ́ ọ gbọ́dọ̀ tẹ́ńdà ọgbọdọ ọ gbọ́dọ̀ kọtọrọ apọ́lọ́jì kó tọrọ àforíjì torí pé ó mọ̀ pé àwa alùsùnà àfi àláòwé ẹ̀dárí mọ̀. ọmọ tóró náà padà ń kó sí àwọn ọ̀rọ̀ àfáàlùsù náà tí wọ́n ń sọ pé ẹ ń bá fi ọlọ́run wé nìyàn ó ti di kèfèrí ẹ ń bá wé nìyàn ó ti di kèfèrí àwọn naa náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ pé ẹ ń bá fọlọ́run wé nìyàn ó di sọ bẹ́ẹ̀ rí ò sọ bẹ́ẹ̀ rí nàṣọ́rọ̀ ò sọ bẹ́ẹ̀ rí alùsúnà náà ni only muslim sect tó kọ̀ndẹ́ẹ̀mù fífi aláòwé ènìyàn àti fífi ènìyàn wé àlọ́ọ̀ alùsúnà nìkan ni òun náà sì mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ àmọ́ nítorí agbẹnusọ àwọn oníbídíà iṣẹ́ tí wọ́n ló lọ dàrú fún wọn lọ dojú ọ̀rọ̀ lù ṣàfitì nǹkan tí wọn ò sọ ṣàfitì ẹ̀ sí wọn Sheku búnú báàsì tó ní ọlọ́run ní ojú ṣẹ́kù fẹ̀mín tó ní ọlọ́run ní ọwọ́ alùsúnà ni wọn. ohun tí wọ́n sì sọ yẹn ọlọ́run fúnra rẹ̀ ló dákọwọ́ fúnra rẹ̀ òun ló dákọ̀ ojú fún ara rẹ̀ ànẹ́bí rẹ̀ náà sì tún sọ ọ́ sọ ọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ó sọ ọ́ ní kíkún ń lọ rèé tú ọlọ́run bá ti wá lu ọwọ́ ọwá ń tu sí agbára ọlọ́run ọlọ́run lu ojú ń tu sí àánú ọlọ́run tí ò fi agbára ròyìn ara ẹ̀ lọ́tọ̀ ni tí ò fi kúdírọ̀ ṣé kò fi ròyìn ara ẹ̀ lọ́tọ̀ ni ṣé kò sọ pé wàá wà lákúlì ṣe ń kọ̀dí irun tí ò fi ròyìn ara ẹ̀ lọ́tọ̀ ni sọ́lọ́run ò fi ṣé kò fi ròyìn ara ẹ̀ lọ́tọ̀ ni láti mọ́ sọ pé bismillahi arrahmani arrahim ṣe bí rahma ni rahman ṣe bí rahma ni rahim tí òfin fi ráàmà tí òfin fi ròyìn ara ẹ̀ lọ́tọ̀ ni ó ṣe wá jẹ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ ni ráàmà ọ̀tọ̀ ni áínù ọ̀tọ̀ ni kúdírọ̀ ọ̀tọ̀ ni yádù nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ń gbà tọ́lọ́run sọ pé ń ká sọ pé kò ní ẹnu wọn ò gbà ẹnu àwa mùsùlùmí ọmọlẹ́yìn ànẹ́bì ẹnu wọn ò ọlọ́run sọ fóun lọ́wọ́ ànẹ́bì náà sọ pọ́lọ ní ọwọ́ kùránì sọ àdìsí sọ ẹnu àfáàlù súnà wo ni ọwà àgbà tí àsọpọ́lọ́hun ò tàbí tí ọwà túmọ̀ ọwọ́ sí agbára tó sì mọ̀ pé ọ̀tọ̀ ní kẹ́límọ̀ agbára ọ̀tọ̀ ní kẹ́límọ̀ ọwọ́ nígbà náà lò ní ojú tí kùránì sọ tánẹ́bì sọ ṣé àfáàlùsù wà sọ pé ọlọ́wọ̀ ni tàbí àfáàlùsù wà sọ pé ojú ni àánú ọlọ́run ni ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni ojú ọ̀tọ̀ sì ni àánú ọ̀tọ̀ ni ojú ọ̀tọ̀ ni àánú ráfà wà ráhámà táwọn òròyìn yẹn sì ń bẹ fún Allah subhanahu wa ta'ala ọwá bọ́ sórí social media ọwá ń bà wà lórúkọ jẹ́ ipe àwa alùsùnà àkídà tẹ̀jìsìn àkídà tẹ̀jìsìn ní ń bẹ fún wa ìrọlùpamọ́ wa o Allah ó sì bi ọ́ léèrè àfi bá túbá àfi bá túbá. ohun lọ ń fi ròyìn ara rẹ̀ tí ànẹ́bì náà fi ròyìn àlọ́ọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àpá alùsùnà wàlìjàmáà bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ so tí sẹ́kù búnú bá sì bá sọpọ́ lọ lójú tí sẹ́kù fẹ̀mí sọ pé ọlọ́run lọ́wọ́ ìwọ náà tọ́ka sí ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n lọ túmọ̀ sí ògo ni ọlọ́túmọ̀ sí agbára ni. òtúmẹ̀ tó gbò òtúmẹ̀ sagbára ni ọ̀tọ̀ sì ní ògo ọ̀tọ̀ ní agbára gbogbo ẹ̀ náà ní bẹ́ fún Allah subhanahu wa ní àsẹ̀míwù ni òun tó lò mọ́ gbọ́ olùgbọ́ ni òun sáàmọ̀túmọ̀ pé èèyàn gbọ́ nǹkan ni àmọ̀túmọ̀ gbígbọ́ àmọ̀túmọ̀ ẹ̀nà ọ́ ṣùgbọ́n gbígbọ́ tọ́lọ́hun ọba àmọ́ bó ṣe rí àmọ́ bó ṣe rí torí àwa tá a jẹ́yàn táwa náà ń jẹ́ táwa náà níròyìn gbígbọ́ lára ìròyìn gbígbọ́ ó ń bẹ fún wa ọ̀rọ̀ mélòó la lè gbọ́ at the same time yorùbá máa sọ pé etí ò gbèjì etí kò gbọ́ èjì ìyẹn ni pé o lè máa gbọ́yàn ọ̀rọ̀ yẹn méjì papọ̀ at the same time ṣé bí gbígbọ́ ọlọ́run wá ṣe rínu kò jọra wọn náà ló fi já sí wípé táwa sọ̀rí pọ́ lọ́n pèrè ní àtẹ̀míwù láàtọ̀ táwa náà àìṣe tẹ̀míwù mọ́nù àdìsí kan sọ pé arahman yẹ̀rìhámù arọ̀hìmùn yẹ̀rìhámù humurahman ìrìhámù máa ń fìlẹ̀ àrídì yẹ̀rìhámù kún máa ń fi sàmà àwọn tí máa kẹ́ èèyàn àwọn tí máa ń sàánú èèyàn ọlọ́wọ́ bá àjọ kí ayé ọba oníkẹ́ yóò kí àwọn náà ọlọ́run fi ròyìn rámà ó fi ròyìn àwọn ẹ̀dá ó tún wá fi ara rẹ̀ láti orí ahọ́n òjíṣẹ́ rẹ̀ táwa sọ pé ńgbà tí ọlọ́run ti wá ń jẹ́ oníkẹ́ òun ìyẹn náà lè jóníkẹ́ ìyẹn náà ń jóníkẹ́ ẹ̀ ìkẹ́ ẹ̀ nínú bọ́lọ̀ ọba ṣe máa ń àmọ́ bí ṣe máa sàwọn kan dànábì àmọ́ bí ṣe máa maa sàwọn kan dolówó àmọ́ bí ṣe máa jẹ́ káwọn kan yege àmọ́ wàlìkáífù àmọ́ bí tọ́lọ́hún bá ṣe rí àmọ́ wàlìmánú bìyí wájìbùn dandan sì ni ká nígbàgbọ́ nínú rẹ̀ dandan ni ká nígbàgbọ́ nínú rẹ̀ ánìhùbìdìhà ni ó sì jẹ́ kó wá máa béèrè pé ẹ dákun ọlọ́run lòun máa gbọ́ ẹ dákun bò ní ṣe máa gbọ́ ọlọ́run lòun ríran ọlọ́run sọ pé bàtírù ni òun òun ríran olèríran ni òun bò ní ṣe máa ríran káàrírí ni àrírí náà àrí àláòrí ṣùgbọ́n òun tó lòun ní nínú àwọn ìròyìn kódà káwẹ̀ ẹ̀dá náà nírú ẹ̀ lára àágbàpọ̀ lọ́ọ̀ ní ṣùgbọ́n títọ́ lọ́wọ́ ọba kò jọ ti nìyàn so àwọn àfáàlù súnà tán bá ti rí ròyìn kan tọ́lọ́ fi ròyìn rẹ̀ tánàbí fi ròyìn rẹ̀ wọ́n á nígbàgbọ́ nínú rẹ̀ ṣùgbọ́n wọn ò ní fi jọ ti nìyàn wọn ò ní fi jọ ti nìyàn àálùsúnà kìí fi ròyìn kì kìí fi jọ sí ènìyàn níbo ló ti wá rí pé àálùsúnà wọ́n nígbàgbọ́ nínú tẹ̀gísíìmù pé e, bí èèyàn pé èèyàn náà lọ́lọ́hùn níbo ló ti gbọ́ ṣèbí wọn náà kàbọ̀ ta wípé àwọn àfáàlùsù náà tó ń dákọ̀ wọn ní kọ̀ọ̀kan pé wọ́n ń kà fara ẹni tó bá fi àlá òwe ènìyàn ìfi àlá òwe ènìyàn ọ̀tọ̀ ìfi ìròyìn tí àlá òfin ròyìn ara rẹ̀ ìfi ìròyìn tó jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tó fi ròyìn olúwa ẹlẹ́dàá wa fífi rinlẹ̀ fún ìsìbátù hú òun ni alùsúnà ṣe so àwọn tí wọ́n wá fi aláòwé ènìyàn àwọn tí wọ́n ní àkídà tẹ̀gìsíìmù àwọn tí wọ́n sọ pé aláò bí ènìyàn ni àwọn tó bẹ̀rẹ̀ ni yẹ̀wúdí lẹ́yìn náà àwọn nàṣọ́ra lẹ́yìn náà ni àwọn onítìjáníyà àtàwọn igun míì nínú àwọn súfí ọwọ́ aṣọ tàwọn tìjáníyà ọ̀sọ́fẹ́rẹ́ ọ̀sọ́fẹ́rẹ́ ọba àwọn panẹ́bí tiẹ̀ ń bọ̀ straight yẹ lọ́la I will put the record straight tomorrow inshallah àwọn tìjáníyà gangan ni wọ́n ní àkídà tẹ̀gìsí àwọn gangan ni. àwọn ni nàṣọ́rà àárín wa àwọn ni yẹ̀wúdí àárín wa àwọn sì dá níyà gangan àwọn ni nàṣọ́rà àárín wa àwọn ni yẹ̀wúdí àárín wa ń fún ọ ní ẹ̀rí lọ́la insha ẹ jẹ́ ká fi mọ báyìí subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik ká gbìyànjú ká ṣíà prógrámù yìí dáadáa kó dé ọ̀dọ̀ agbẹnusọ àwọn oníbídíà wallahu ta'ala a'lam. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك